أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبعد درجة فأقدم هذا أقول الله àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá tí ó ṣe wá ní mùsùlùmí mùsùlùmí ẹgbù rẹ̀ tí ó kọwà fún ẹni tí ó láǹfààní àti gbàwẹ̀ Ramadan ọdún yìí ọba náà ládá ọpẹ́ fún bákan náà àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́ọ̀bá fọ́nà dákú bá ní ṣe àlékún ìkẹ́ àti ọlá nàbí àsálám àwọn aráalé àwọn sàhábà àti ọgbẹni tí ó bá ń tẹ̀lé ojúpọ̀nà tí wọ́n fi sílẹ̀ títí dọjọ́ gbèǹde wa káàkiri àgbáńlá ayé tí ẹ̀ ń wo ètò Foundation iléeṣẹ́ tí ó ń rí sí ètò àwọn aláìní láti ran àwọn èèyàn wa lọ́wọ́ pẹ̀lú dáwà àti àwọn ìrànlọ́wọ́ oríṣiríṣi láti jẹ́ kí àwùjọ wa àwa mùsùlùmí àti nàìjíríà lápapọ̀ kó tún lè bá dára sí gẹ́gẹ́ bí ìṣe wa ní ojoojúmọ́ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa látìgbà tí àwọn Ramadan ti bẹ̀rẹ̀ pé a máa gbé àwọn àlejò jàǹkàn jàǹkàn wá bá wa sọ̀rọ̀ and alhamdulillah lénìí àwọn àfáwà wọn ti wà ń kalẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí tọ́pìkì tó ṣe pàtàkì pàápàá ní asúrò tí a wà yìí tó jẹ́ pé òun kálukú náà ṣàrùn ń sọ nǹkan tó wù náà ní tó bá ti ọra kankan díẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àbí kankan òun náà sọ pé báyìí lẹ́sìn báyìí lẹ́sìn kí ni nǹkan tí mò sọ náà ni pé ọ̀rọ̀ nípa àdádálẹ̀ nínú ẹ̀sìn ìyẹn ni pé alibidà? kí ni tó yẹ ó ní nípa nǹkan àwọn sheikh wa ti wà ń kalẹ̀ àwọn náà ni sheikh habibullah abiodun juma agbabiaka so àwọn ni olùdarí àgbà proprietor and director so ní ilé ẹ̀kọ́ darul quran al-karim uh, darul quran school of arabic and islamic studies tó wà ní ìkòròdú lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà ni director àgbà fún akíwṣọlá sharia consults lẹ́kọ̀ọ́ bákan náà so tí ẹ bá fẹ́ ṣe nípa àwọn istisharot lórí ilé ìtìmọ̀ àwọn nǹkan kí ó jọmọ́ ṣẹ̀ríà àbí ẹ fẹ́ káwọn ọmọ yín mọ̀ nípa ẹ̀kọ́ kéwú àbí ẹ̀kọ́ ẹ̀sìn wọn fẹ́ há Quran ni pẹ̀lú ògbó àwọn ṣèkọ́ wọn tí wọ́n bá wa ṣe náà nìyẹn kí ọlọ́run bá kí ó bá ní kún wọn lọ́wọ́ láì nígbàrá lásìkò mo pe fàbílàtù Sheikh Habibullah Jumaa láti bá ní ìrànà tọ́pìkì òtì ní òun náà ni the evils of bidda aburú wo ló ń bẹ fún bid'a falyatafaddal mashkuran majjuran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أعداك فوالهم Àdúrà kún ìkẹ́ àti gẹ̀ fún Anábà Muhammad. Àti gbogbo àwọn tí a ń gbọ́ wa ní káàkiri àgbáńláyé àti ọkú iṣẹ́ ọrẹ kọ́lọ̀ kó gbọ́ ní àgbáàdà fún wa. Àti àwọn àfáwà tí wọ́n darí ètò Sheikh Habibullah Abiodun Oyèsíjì ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún wọn ẹ̀tún kí gba wọn jẹmọ́ àwọn náà ní Rafiqi foundation iṣẹ́ ọlọ́n tí agbẹ́dá ní ọlọ́pọ̀ gbàdọ̀ wà ní ìbádà àwọn àìtí àti fi ń gbìyànjú àti fáìsìn ká ọlọ́n kí ó jẹ́ kí ó yọ láwùjọ àwọn mùsùlùmí wa láwùjọ mm-hmm. láyìn nígbà àsìkò wa gùn àwọn àfáwa ní kí a ṣàlàyé fún wa nípa àdádálẹ̀ kí ni à ń pè ní àdádálẹ̀ àti àwọn ewu tí ń bẹ nínú kí a máa dádádálẹ̀ nínú Islam àdádálẹ̀ tí a ń pè ní albida nínú kéwú tí wọ́n ń pè ní innovation inú èdè gẹ̀ẹ́sì ó ní kéèyàn máa jọ́sìn fọ́lọ́hun lọ́nà tá a nábí ó gbà fi jọ́sìn fọ́lọ̀. Ẹni summary definition bídà e bídà lọ́hùn bídà lọ́tún. Àwọn àwọn kan pè ní àdádálẹ̀ ládùúgbò tiwa àbáwọn míì ti ń pè ní innovation. Ẹni summary ni wọ́n ní oúntọ̀hún aládàádálẹ̀ ni. Ó ní wípé ń jọ́sìn fún Ọlọ́run. لنا هو محمد صلى الله عليه وسلم في جلس خلال بلغت الجلس قال الذي يمتي شيخ الإسلام ابن تيمية رحمه الله صلى الله عليه وني الأصل أن لا يعبد إلا الله ولا نعبده إلا بما شرع لا نعبده بالبدع wọ́n ní ìpìlẹ̀ ni pé ọmọ ènìyàn ò gbọ́dọ̀ jọ́sìn fẹ́ dàbí tiẹ̀ ọlọ́run tó dára ní ọjọ́sìn fún. Hmm. bàbá fìlà fi sábà fẹ́ jọ́sìn fọ́lọ́ ntọ́lọ́n bá ní ká fi jọ́sìn fún un làá fi jọ́sìn fún un. a gbọ́dọ̀ fi àdáda lẹ̀ èmi rò wọ́n náà rò àwọn náà rò àwọn kó àròjọ àá ìntàwà rọrùn wọn láàmà fi jọ́sìn wọn ní àlùbídà kí a máa fẹ́ súnmọ́ lọ́wọ́ at-taqarrub ila Allah bit-tariqati allati lam yashra'aha Allah ìfẹ́ súnmọ́ lọ́wọ́ lójú pọ́nà tọ́lọ́wọ́ yọ̀ǹda gẹ́gẹ́ bí ìwé Yorùbá wọn ni ẹ jẹ́ kí a ṣe bí wọ́n ṣe ní ká ṣe é kó lè bàrà rí bí wọ́n ṣe ní iye ó rí ẹ̀sìn náà ẹjẹ́ àṣẹ̀sìn náà bọ́lọ̀ ń ṣe ní àṣẹ ká padà lè rí pé ńgbà tá a bá máa gbẹ̀sán fún àṣẹ̀sìn bọ́lọ̀ ń ṣe lóun fún wa náà làgbà hmm. ẹ̀rọ bíbídà òní ká fẹ́ máa ṣẹ̀sìn bọ́lọ̀ ń ṣe ní ká máa ṣe ọlọ́run nígbà lọ́wọ́ wa o. Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Hmm nínú ẹgbà wa ọ̀rọ̀ tí yàrá wa Aisha radiyallahu ta'ala anha gbà wa. wọ́n ní anábì sọ wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad. ẹnikẹ́ni tó bá dáadáa lẹ̀ fi amrina hadha nínú àdámàrí ẹ̀sìn wa yìí máa lẹ́yìn sàmìnìhù ntí ò ṣe ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan yẹn gbé ntí ò ṣe ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóò láti máa bí kò ṣe ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe ń bẹ̀ lásìkò ànábì náà ni ànábì ní ìpìlẹ̀ ọmọlọ́wọ́ ọba àlẹ́kẹ́ ọlá pè kí mo fẹ́ rán ṣẹ́ sáyé wà lọ bí sí ẹwà fáyé nígbà náà ti ti jíṣẹ́ fún àlùmọ̀ kẹ́nìkan wá dìde lọ́sàn-án kan lóhun kan kó lóhun fẹ́ máa fi jíṣẹ́ kó wá pé lẹ́sìn ànábì àwọn tó ń tọ̀ ń sọ nípa ànábì ò jẹ́ pé àbí kó sọ pé òun tún ní mà nípa nípa ànábì ò ní pa ẹ̀sìn yẹn ni tí ń jẹ́ ní tó fẹ́ tú tabarẹ́ nìkan tí ń jọ́sìn fọ́lọ́ nílànà tánágbà Muhammad sallallahu alayhi wa sallam fún wọn. هي عائشة في الدواب النبي صلى الله من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أن كان يتوب دادال إما لما ريس وعي إيجي وسن بتل تل وسجع فهو رد آنبا آه، يوم تزام فولي àti kọ pé ọlábẹ̀rẹ̀ báyìí báyìí ni ọ̀sẹ̀ dáhùn àwọn aspect exam kódà kó fi one hour kó fi three hours kó fi twenty four hours kó fi solve àwọn solutions exam yẹn bí o bá bá ládàtà fi kọ́ ọmọ fàwọn àwọn dùn án ní sànù láti àwọn ọ̀pẹ wọ́n fẹ́lẹ̀ náà ni. báyìí àmà náà bá dé ẹni bá lóun fẹ́ súnmọ́ lọ ní ọ̀nà táwọn náà yóò gbà fi súnmọ́ lọ fàwọn àwọn dùn kò síjà ń bẹ́ẹ̀ kò wá dẹ àpàdà pé lọ gbé bẹ́ẹ̀ lómi ìjọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run kọ́ ni ó gbà níta ti fi dáa nìyẹn o bí ò bá yé anábì tó sọ bá mi anábì ní mẹ́rin àmẹ́lẹ̀ àmẹ́lẹ̀ lẹ́yìn sọ àlẹ́yìn amúrú náà fọwọ́ ọ̀rọ̀ dùn ẹni bá ṣiṣẹ́ ó lè jẹ́ ọmọ olóòpè bí ẹ bá kí irun ọ̀ka tí ò bá bá nínábi ṣe kí mu àbáwẹ̀ tá ń gbà yín náà ó sàbẹ̀rẹ̀ sílẹ̀ máa gbà wé tiẹ̀ àsìkò tá à máa ń jẹ sàrì ń ṣe ní látòjú rẹ̀ àyùntà ló máa fi lọ́rùn fẹ́ máa gbà rẹ̀ kó fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí máa jẹ́ tàbí tó ní kódà tó gbà rẹ̀ náà fó lè di ẹgbẹ̀rún ọdún ọlọ́run ní wo kó ṣe wàhálà o fọ̀hùwà ọ̀rọ̀ dùn wọn dà padà ní bí yẹn bá lọ hajj kó náwó tó pọ̀ kó tó dé máa kà èmi náà sáà fẹ́ lọ sí hajj àwọn àwò bọ̀ pé bọ́ fẹ́ sí hajj ìbáraẹni ṣe ṣe é mọ́ fọ̀hùwà ọ̀rọ̀ dùn á dà padà ní tí ń jẹ́ ìdájọ́ bíbí àná kí wọ́n láǹfààní kéèyàn sí wàhálà ṣiṣẹ́ ìkẹlà ń ṣe lọ́wọ́ yìí nísìn bá a ti lè náwó lórí bá a fẹ́ ṣe tó dáa lásìkò tó bí o bá ti bá tọ́ lọ́run ó da padà sí wàhálà yẹn sándàdì ọlọ́run ó wà dàrẹ́tì ọlọ́run bíi ilé dọ́gbù sándàdì ṣé bá a ti ní ọ ṣé kọ́ ọba ń ta ní àásán fún ọ bọ́ bá ṣe lọ́nà ta nípa ọmọ ta rẹ̀ sí àní fún ọ lẹ́yìn kankan bídí àníyàn o kí wọ́n láǹfààní kí yẹn ń ṣe wàhálà lọ́sàn-án lóru olómi ń ṣe wàhálà lórí ẹ̀sìn lóòótọ́ o wọ́n kì í ṣe wàhálà lórí ẹ̀sìn tàbẹ́gbà Muhammad mú wa olómi náà ń ṣàìsùn báwa náà ṣe ń ṣàìsùn mo bá ẹ̀sùn fi ń ṣe ànábì òṣèrú ànábì oníká ṣe é ó ń tọ́ ń kàn dàmú ara ẹ̀ ní olóòtú ọ̀sìn nígbà ànábì fún wa pé màá ní àmì ìdàrámọ́lẹ́ni lẹ́yìnṣà àlẹ́yìn amúrúná fọwọ́rọ̀dùn ẹni bá ti ṣẹ́ tá a fọwọ́ sí àsọ́dọ̀ ń gbọ́dọ̀ fọwọ́ sí ń tá a sí àrẹ̀tá nígbà yìí a nígbà gbọ́dọ̀ wọ́n bá fọwọ́ sí a gbà nítorí ipa kàá kọ́lọ̀ ní kí a máa gbà ní bẹ́ẹ̀ wá ní gbogbo ṣẹ́ẹ̀rí téèyàn fẹ́ ṣe téèyàn fẹ́ dà níyàn pé ṣẹ́ẹ̀rí ni àkọ́kọ́ májẹ̀mú lẹ́yìn pa sí nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé só bá bá nàbì ṣe mọ́ wa mú un ẹni bá ti jẹ́ tí ò bá bá nínú láti ṣe mú wa mọ́ ọlọ́run náà wá sí wọn ọlọ́run fún wa mú suratul Furqan wípé wọ́n pàdé òun náà ila ma amilu min amali gbogbo tí wọ́n ṣe ní sẹ́yìnlá kan bẹ láyé pàtàwá wò ó ta ṣẹ́ẹ̀kì ẹ̀ ta ọ́dìtì ẹ̀ ṣẹ́ẹ̀kà wa sọ fún wa pé kò bá rìkwáyámẹ́ǹtì ọlọ́run ọlọ́run ti ṣe o ìdíṣẹ́ ìyẹn máa ti bá rìkwáyámẹ́ǹtì ọlọ́run fàjà àìnáhùn àdá nínú ti kókò ṣe ni o ìṣesí dídá àná. èmi àti ẹgbẹ́ di mùsùlùmí láti gbọ́dọ̀ mọ ipò wo ni dídá lẹ́nu ẹ̀sìn. Tẹ̀lékẹ́bí ẹni tí máa ń ṣe nǹkan tá a ní ṣe bíbíà wà lẹ́yà ní àní kórìíra sí i lọ́kàn wa nífẹ̀ẹ́ ni. Tádúró jẹ́ wá fẹ́ máa ṣe yìí á kò bá dáa nígbà tẹ̀ ń ṣe é. Ẹ ṣe é ní ti pọ́lọ́wọ́n ọba àríkè ọlá ẹsẹ ọlọpẹ ní ẹsẹ ẹsẹ bá nàbì ṣe ní ẹsẹ èyí ni ó ṣe jẹ pé ó jẹ ìwà súnà ìdàkejì bídà ní súnà súnà ní káàmì lọ́nà bá nàbì ṣe rí kásọ̀ntà nàbì ní aṣọ ní ẹsẹ nígbà náà ìwà ní a máa sọ ká máa sọ ọ òní súnà ìdàkejì súnmọ̀ ní bídà ìbéèrè kan wá ní kí wọ́n máa dáhùn lónìí tí ń jẹ́ tọ́pìkì wọ́n ní mi àsọ̀rọ̀ rè gbéga díẹ̀ nú àwọn ewu gbéga ewu gbéga kọ́pù sí sọ́dá gbá díẹ̀ nú ẹ̀ díẹ̀ nú ẹ̀ lẹ́yìn tá a ti mà kí bídà àlẹ́ ká ṣe lọ́wọ́ bá ànájú òfin ṣẹlọ̀ ọ̀gá ewu bídà ọ̀gá ewu kí ẹ máa dá dáadáa lẹ̀ òní al-istidrak ala Allah bíi ká sọ wípé ọlọ́run ọlọ́run gbàgbé àti ṣe léyìí ọlọ́run gbàgbé àti sọ eléyìí ọlọ́run gbàgbé àti ránṣẹ́ sí wa pélé iná ń bẹ́nu ẹ̀sìn kábọ́dọ̀ ọba complete ọlọ́run iṣẹ́ ọlọ́run ní the compliment iṣẹ́ ọlọ́run ní ìdíkẹ́ nìkan wá lóun fẹ́ fi àfikún kún iṣẹ́ sí tó ní bíbí àṣeyàn ó lè má mà o ó fẹ́ sọ fún un. tí sọ́ọ̀mà wípé nítorí sọ ni pé ndí wọ́n wá sọ ní kátó máa fi sin náà yìí tàbí wá lọ tá a wá bọ̀ pàmẹ́lẹ̀ lẹ́bí ò ṣe é ẹ̀ẹ́dá ti kò mẹ́yìn sọ ni pé ó yẹ kí eléyìí wà nù fẹ́ ránṣẹ́ sọ́lọ̀ bí ọlọ́run ni òwá fi ránṣẹ́ ránṣẹ́ ànábì ni ọ̀rọ̀ bú ni bọ́lọ̀ bá ní kò ń fi níta àgbà lérò this implied explanation yìí ní kò ń fi gbọ́ ọmú ìrìn ní bọ́yọ̀ implication tó ń ṣe ni pé ọlọ́wọ́n bò fi kùsùlá nàbì pé àbá nàbì tiẹ̀ tiẹ̀ fi ìwà nàbì tó ànàbì ni ò That is what it implies. N tó sọ n tí ń túmọ̀ nù. Olùyàrá Imam Malik ibn Anas rahimahullah ti sọ fún wa wípé wọ́n máa ń zara àná. Ọmọ ní dáadáa àbí àtẹ́ǹ fi dìní. Ẹni bá dáadáa dáálẹ̀ kanú ẹ̀sìn. Yàrá ẹ̀nà ha hasana. Tó wá rí pé àdáadáalẹ̀ tó ń dáálẹ̀ ó dà ilé náà dánú ẹ̀sìn káfá bí pàṣẹ ẹ̀sìn owó ìgbẹ́ ṣùgbọ́n mọ́ àwọn ọmọ abdullahi wọ́n wá onídìí passion onídìí kí abana bí jẹ wọn ni tó mú ẹja pélé iná bólè bá dùn ẹgbẹ́ ẹgbẹ́ ṣe bólè bólè bá jọjú ìmáàmù àyèké ní ní tó ń tọ̀ wọ́n sọ ni pé fàkọ́díjà àmà ẹ̀nà muhammadan kọ́dí kọ́nà nìsáàlà ntí ó ní ń fẹ́ sọ bí ò bá tiẹ̀ fi gbogbo ẹnu sọ fáwọn náà bí ò jẹ́ dáadáa ni ó subhanallah ọlọ́run ti di àdábì o ọlọ́run ti yìn pé ó jẹ́ ẹ dáadáa ọ̀nà àmúwa ayẹ lọ́gọ́ yìí gbígbọ́ ni lọ́nà ànábì ìṣà ohun tá a ní ó jẹ́ kó a ní ànákàlí nǹkan àwọn ìlàríkà láwà fún gbogbo nákàlí ànábì mú ààrẹ gbogbo ẹ̀ ànábì ò dáhùn kan fún nákàlí kan àdìgbà ní àrẹ́bí jẹ́ wá ní wá ní màkà nípa ọlọ́run kò sọ ọ́ kó tó kú gbogbo ẹ̀yẹ́ ló fi jíṣẹ́ kódà ànábì ànábì ọdẹ tọ́lọ̀ ń jẹ́rìí pé òun fìdíṣẹ́ mímbà ní ànábì gbogbo ẹ̀yìn àràfá tó náà náà ní àkọ́kọ́ mímbà rí ànábì ó náà sì ní ìgbẹ̀yìn mímbà rí ànábì ní àràfá ànábì ṣe wá síta ànábì wọn bí ìrọ́wọ́ àwọn tí ń bẹ ń jọ́ náà lọ́wọ́ tí wọ́n ń jẹ́ àyàfẹ́sẹ̀ ń tẹ́tí fúnra sí ṣẹ̀rìbẹ̀láàbùtù ànábì ní pé mo jẹ́ dáadáa bí ń jẹ́ dáadáa báwọn sàbí ń jẹ́ ọlọ́run tí ń wí bẹ́ẹ̀ jẹ́ dáadáa tó pe ọlọ́run wá tí ọlọ́run ọlọ́run dákun ń tọ́ ní kí n jẹ́ ni mo o ntí ìbá wí fáyọ̀ ní kí n jẹ́ tí máa wá lọ sá ẹnìkan máa wá dé tí wọ́n ní àdìẹ ọkàn bẹ̀rẹ̀ yẹ máa ń pa ọlọ́run tí ò fi ìyọnu ọlọ́run kò sínú sọ́dọ̀ ntòǹtò ńlọ́gbọ́n sọ nípa ànájì jẹ dada eléyìí àkọ́kọ́ ewu ńláńlá nínú ewu àdádálẹ̀ nípa ọlọ́ọ̀mọ ájà nábì lọ ọlọ́ọ̀mọ ájà nábì lọ yóò ní fẹ́ sọ fún ànábì ò jẹ ọ̀sùn ní fẹ́ sọ fọ́lọ́ ọmọ òfin ànábì ntọ́ ńlọ́gbọ́n sọ ní pé ntú wọ́n fi kún un ntọ́ pèlẹ́ ṣeun ọmọ ájà nábì lọ. jẹ̀má ọ̀nà títí bí àwa ìgbà wa pọ̀ wọn àfáà ní kọ́dù tẹ́tì mi kíbẹ̀rẹ̀ yẹ ẹ̀jẹ̀kọ̀tì. bíbí à ń gbà mí ó lè jẹ́ pé àdéhọ́kàn bìlíìsì wa ni bíbí àti wọ̀ yóò sì léwu. àlejò dára ní ẹ̀jẹ̀kọ̀ bíyà cleaner innovations inú tá a gbé sọ́kà nípa ọlọ́run nípa ànábì nípa tíra ọlọ́run nípa àwọn màláìka ni nípa àwọn àdìjẹ́nu nípa àjọ ìgbẹ́lẹ̀ ìdí àwọn ni abájáwọn nǹkan nǹkan sọ́kà káàdì náà inú àjẹ́ ọkàn nípa ọlọ́run nínú àjẹ́ ọkàn nípa màláìkà nínú àjẹ́ ọkàn nípa àwọn ọ̀nàbí ọlọ́run nípa àwọn tíra ọlọ́run eré ìlànà afáńpínlẹ̀ ìgbéjáwọ̀ ìrìnàjò kan bí yà ilé ìyára múyàn kó ní islam ní pàtàkì jùlọ tó bá wù ú. bẹ̀rẹ̀ sí ń bẹ ìmọ̀ àdáadáalẹ̀ táwọn èèyàn máa ń kó sí ó lè jẹ́ bídà ń àìbáyádìyà tó ń fi àìríyà kò díẹ̀ ó bá wọn fa àwọn nǹkan tó bí kún owó òun ọ̀gá mi fa ṣe wọn tán àbúrò gbogbo àwẹ̀ tá àwọn ń gbàgbé nǹkan ọ̀rẹ́ nígbà tó máa dà á báyìí kó lè bá àdókò lè bá báyìí mu lẹ́yìn tá àná bí òfin fún un àbí zaka tí ó yẹ ẹ̀jẹ̀ bí agbó fún nàbá yìí náà sí máa polongo zaka tá àná bí òpolongo rẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ni ìparí hajj tí ó ṣe lè máa bí dá àkàtì lọ hajj láti ìmáàmù Malik rahimahullah onígbà máa máa lè kébùrà nábì tí máa ń gbé ara mi ní màdínà wọ́n máa lè kíni àwọn ará màdínà bá nábì ṣe gbé rẹ̀ ni pé zónú ìpàdé ìpàdé àná ìjọba náà bí ó sọ̀rọ̀ pé ẹni tí ó bá gbé ara mi láti màdínà lọ sí maka kọ́fẹ́ ti ṣe hajj wọ́n bá ara mi ó kú ọ lọ sí zónú ìpàdé àyíká náà ń pèrè wọ́n ń pè ní ayé lónìí. wọ́n sì máa máa lè ó sọ wọn á wí fún máa máa lè fi pé ọ̀dà èmi fẹ́ kí n gbé ara mi tèmi láti rọ́ọ̀dọ̀ nígbà tí ànábì sí pé ẹ̀dẹ̀ rẹ̀ láti ànábì sùn sí fẹ́ẹ́ kí n kéde pé mo fẹ́ wọ ọmọ ara mi tèmi láti rọ́ọ̀dọ̀ máa máa ìkíni à ah, ànábì ò gbé bẹ́ẹ̀ ànábì ìmọ̀láyà mi ń bẹ̀rẹ̀ àyà mi ànábì ò gbé ara mi wọn láti mọ́sálásí wọ́n kú òní wọn lọ sí olùfẹ̀lẹ́ ìfàlẹ̀ òun tó wọn ni ìbọ̀dúnárì máìlì lásán wọn gàfẹ́ fi kọ́ ó ní ìṣẹ̀lẹ̀ tó ná kí máìlì lásán wájú kò bá dà wọ́n máìlì tí wọ́n fẹ́ fi kún dáná yóò fi fi kún bàtí ń bẹ láyé ìtumọ̀ rẹ̀ lẹ́pọ̀ pé ànábì ò jẹ́ pé nù ìṣòro bíbá ànábì ò jẹ́ pé fìtínà ní fún ọ bídá afẹ́ lọ́bẹ̀ ni pé bídá àlè wọ àwọn sẹ́tà afẹ́ ṣẹlẹ̀ ọba àlèkẹ́ ọ̀la àwọn àbá ń pè é bídá ìdáàbìyá àwọn bídá olùfẹ́ ẹ̀rí àwọn bídá tó wọ ọ̀yẹ̀nà tá a fi ń ṣiṣẹ́ ọlọ́run ìgbà míì ní lọ́pọ̀lọpọ̀ bàwúrò àwọn bídíà ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ tá à ń ṣe nípìnlẹ̀ ó lẹ́ẹ̀rí nípìnlẹ̀ ìgbọ́nà táwọn afẹ́fẹ́ máa ṣe òun ní òní problem ìka àwọn kan ní àní gbogbo júmọ̀ àjúmọ̀ àmà kó ara jọ àmà kàṣíkiri bọ́lọ̀ ọba àríkẹ́ọ́lá lọ́wọ́ mi kó lé aṣọ funfun ní ẹ̀ma wọ̀ jáde kó lé o a sì gbọ́dọ̀ tó lé ọdún láti kí yẹn ń tàbí kiri ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọlọ́run náà ló pàṣẹ rẹ̀ bàtà wá àwọn mẹ́jẹ̀mú pé àdékùnrin tiwa àtàlákù tiwa ẹ̀ẹ́dùn ìsọ́lẹ̀ láàmà ṣe ẹ̀dẹ̀gbọ́dọ̀ wọ aṣọ láàmà wọ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ lọ́wọ́ láàmà ní ipa tó gba àwọn ẹlẹ́yìn kó ẹtì di bíbí à ní ìpẹ́ṣẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ tó mẹ́ṣẹ̀ yìí tó tó mẹ́ṣẹ̀ yìí wá ń jẹ́nà lọ́run òkèlégédé àpò sáwọn fún padà lọ táwọn ní ọlá tó ń wọ́wọ́ rámọ́ fún ní gbogbo ẹ̀ náà ní ń bẹ àyèfi sí ń dọ́nà lọ́run ìtumọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ní orí jáde lórí bí ẹ bẹ̀rẹ̀ sí nínú àdábì náà ṣe lásìkò àdábì lé ṣe àdábì kò pléènì bẹ́ẹ̀ náà kò pléènì lónìí lásìkò àdábì kò wá nìkan wọn ò kó ọjọ́ bí ó ṣe wà lónìí léyìí ìṣèdíjà ìdíjà kọ́ nìyẹn torí pé pléènì sọ̀rọ̀ àlànàbí ẹ̀sìn kó lè gbé ètò fún pé lásìkò àdábì wọn wọ́n tàjíà lásìkò àdábì wọn wọ́n mọ́tò láti àgbàdì kò sí pé ìyẹ́wà ìyádọ̀rẹ̀ tí mo wá gun ọ̀kadà bẹ́ẹ̀ni kan tí ẹ̀sìn ọlọ́run yóò ní bá yẹn pẹ̀lú ìrìn tó ayé ni. bàtà sì ka àdéhùn fún alẹ́ kànáde ní sí amórì náà ha tàbí dé inú àlámà mi wá yìí ọ̀yà kò sí amórì náà inú ẹ̀sìn Ẹgbẹ́ àbájá innovations ní our worldly affairs, Magdurman fi ẹ̀sìn tí ẹ̀ ó ló pè wá sáfì ìdíkà power innovative ní àlàbáyà ayé wa. Kò bí gbogbo question. Tí n tẹ̀sí bá tún dé lọ́la tó tún ju plane lọ, a tún lè máa gùn kó question. Bídíà ò débẹ̀ o. Bẹ́ẹ̀ sí kò wá ní bídíà kọ́dá gbogbo kò wá ní. Lóòótọ́ kò wá ní kò sí ní kíkọ sínú òwe lásìkò ànábì. Tẹ́lẹ̀ náà kò sí ìlú kan lọ́wọ́ ntí wá ń bẹ lásìkò ògbà náà tí wọ́n ń kọ̀ nǹkan sí òun làwọn pátákó ẹṣin àwọn ẹja àwọn egbòǹgbò àwọn àǹkúrí wọ́n ń lò ní dọ́là lọ́hùn. títúnà bí aṣílù gámà ẹ̀lì kò hà ìpìlẹ̀ kákòkò wá ní ìjọ ká pọ̀ síbi kan ayé àgbẹ̀bìnrin ti ń bẹ̀. táyé bá wá dàgbà sókè lónìí tára àwọn oníṣẹ́ṣe àwọn pépà tí ó mú kí kòkò wá ní kíkọ sílẹ̀ kó dá kó dùn ká àlẹ́ pẹ̀lẹ́ gbẹdà. tó alámọ̀ rí ẹ̀sìn kọ́ nìyó ìpìlẹ̀ kùránì ti ń bẹ ní kíkọ́ rẹ̀ lásìkò àlẹ́sọ̀sọ̀lọ̀. tí ó dára fẹ́ lọ ni pé dídá àkọ́kọ́ ewu rẹ̀ ni pé ìṣèlérọ́ kò ìmọ̀ kẹ́lẹ̀ àlá àṣàrọ̀ ẹni tí ó ní pọ́n tó fẹ́ mọ́nà míì wá ó lè rè lánìyàn tó dáa yẹn lè lánìyàn tó dáa àfọwọ́ abdullahi bin masoud òjò lọ sàárà áyì lásìkò wọn wọn kúbà làwọn gbé jù wọn. àwọn afẹjọ́ sùn wọn pé mọ́sálásí kan bẹ́ẹ̀ ń bẹ àwọn èèyàn ti kó jẹ wọn. wọn kó wọn jòkó dáyè lájú kó hálùkọ wà sí máa ń ṣe ní wàdí máa ń ọlọ́gbó ó ṣàánú. wọn bẹ́ẹ̀ dáná ti jòkó wọn jòkó hálùkọ. àwọn ti sábì hómìà ìṣẹ́ni wọn dé ìdárí náà. oṣù márùn-ún náà ọ̀dẹ́dọ̀ bẹ́ẹ̀ hallelujah la ilaha illallah ọ̀dẹ́dọ̀ bẹ́ẹ̀ kíni àwọn tábì ọmọdé tí ó abúláàdé mọ̀súlùmọ́gà gbọ́ pé wọ́n náà náà bìí ṣe ilé ìgbàdàmẹ́láyè ó wà lọ́dọ̀jọ́ sun fún abúláàdé mọ̀súlùmọ́gà ibà ibà ìlànà ọ̀gá ìjọba tí ó sàádà fẹ́lẹ́ àgbà yìí tó bá ìnáàbì dáyé táà ní sàfífà ìtẹ́ni ọlọ́run ní ọ́ wọn náà wọ́n fẹ́lẹ́ lọ́sùn à ẹgbà ni wọ́n nídùn àfáà ni mágàjì ni baálẹ̀ ni ó lè fìyà jẹni tí ó bá ti ó wá mẹ́gbà lọ́wọ́ wọ sọ rẹ̀ ó wá lọ mọ́sálásí tí wọ́n ti ń jẹ́ kó ṣe ń dá mẹ́lì òṣè yìí àníyàn wọn dà ó kí náà fi láì láì láì ilé ìwọ ẹ̀rọ sùn náà ni ó wá nà wọn lẹ́gbà ó tún wọn ká ẹ ṣe ìdá fẹ́ múlò ní pé ó ń tọ̀ ọ́n nínú wọn wá rí pé ah, máa rọ́ọ̀dì náà ilẹ̀ lọ́kàn dáadáa náà láfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́dún náà ti ń sọ àwọn dáa náà náà àníyàn dáadáa ní máa sábà wà lọ́kàn bó ní òré ètò èsì tí àfáàwọ̀ abúlábì ọ̀sọ́ọ̀dì fún wọn ń jọ́nà lọ́wọ́ pé wọ́n ká mẹ́ mọ̀rí ìdè mìlọ́kẹ́rí lẹ́mù ìdẹ̀rẹ́ kò ìpínyàn ìyẹn gbèrú dáadáa ò tó ṣe kò tó ní ẹ̀síùsì kẹsíkásíù tọ́lọ̀ ní àmáṣe àyèmálé ẹni tí ń jẹ́ pé dáadáa lónìí fẹ́ ṣe ṣùgbọ́n kò lè rà. èyí ló fà á àbẹ́tẹ̀wá ìgbà tí imáàmù àyè sọ fún ọlọ́wà níjọ́ kan lásìkò tí wọ́n kí àdúrà kan ẹnìkan wá dìde ó lóun fẹ́ yẹn nábìlà lẹ́yìn tí wọ́n ti kí àdúrà kan nábìlà ló ń fẹ́ yẹn kéré nábìlà pé àlùfáàjà ní ìfọ̀wọ́ ó gbà fẹ́ yẹn just not really popular ordinary náà fílẹ̀ lásìkò tí wọ́n tí a sùgbà àgbà. Má má lè fi wá pé bá kí o sì pé á náà fílẹ̀ oṣù lásìkò yìí. Ayẹyẹ náà fílẹ̀ lásìkò tí a bá ti kí a sùgbà àgbà àsìkò tí ìyẹn máa yẹ náà fílẹ̀ fọ́. Èsì tó pẹ̀lọpọ̀ máa ń fún wa lónìí. Èsì tí arákùnrin fún Mama Lèkì. Ó ní èsì tó pẹ̀lọpọ̀ máa ń fún wa lónìí pé a ah, ẹ tó bẹ̀rẹ̀ sí nínú. Ṣèǹdí kiri òkúta má. Àá ah, kàdé ó máa ń béèrè béèrè lọ́wọ́ máa ń mú àlè bí ṣe ń bẹ́ẹ̀ ló ń sọ ní pé ayò àzíbù náà lọ́wọ́ àlàsọ̀lá àá ìdíwò náà ń pí ọlọ́run ò níbẹ̀ sọ́lọ́wọ́ tó wá ń nà wá lórí ọlọ́wọ́ wa fi àjẹwá lórí pé akáǹkè wọn ni ìṣètì máa máa lè fún ni pé ìnà lọ́ha láyọ̀ àzíbù àlàsọ̀lá ọlọ́run ò ní fi àjẹyẹ pé akáǹkè wọn. ولكن يعذبكم على مخالفة السنة ولهم في أجنتهم تيهم تيو بسنة نبيهم كما أن كثير من ذلك أيعذبنا الله على قول لا إله إلا الله أيتبدو صلى الله في أجنة لا إله إلا الله لا إله إلا الله إسوى إن الله لا يعذب على kọ́wé la ilaha illallah aláwọn yìí sì àjẹjá o kéèyàn wí la ilaha illallah ọ̀dà tí yóò àzìbò aláàmẹ́ńkọ́ aláàfin láàmà sunna ẹni bá wú ilé tí ò bá sunna ọlọ́run fi àjẹ ẹ̀yìn àwọn ẹni tí ń jẹ́ àwọn ewu bíbá ẹja gbọ́dọ̀lẹ̀ fi àwọn àfáà ní ní ẹ̀bá bíbá inú àwọn ewu tí ń sọ ààrẹ di pé ẹni tí ń ṣe bíbá tí yóò bá dáwọ́ kó bẹ́ẹ̀ nínú àyẹ̀wò tí ó bá annahu la yuqbalu lahu amal la yuqbalu li sahibil bid'ati amal bí yẹn bá ti bídà ọlọ́run ní gbàṣẹ́ rẹ̀ o ọlọ́run ní gbàṣẹ́ rẹ̀ olófa tí a fi ka ráájú ń hadith yàrá àìsà wà náà sọ pé fàhùwà rọ̀dì àádà padà tún lọ ẹlẹ́rù ká nígbà lọ́wọ́ rẹ̀ àwọn àbá lọ́wọ́ sọ pé kí ni tuma fi wọn ní gbàgbé ní bíbí à ilé tó ti ṣe bíbí à nìkan ni wọn ní gbà ní àti gbogbo sẹ́ rẹ̀ ìgbẹ́ náà wà fún abá ní gbogbo sẹ́ ni wọn ní gbà lọ́wọ́ òbíbi àti gbogbo tó ti yẹ wọn ní gbà àwọn àmì sì ní wọn ò ní gba sẹ́ tó fi ṣe bíbí à gẹ́gẹ́ ni iṣẹ́ tó ṣe tó ní bíbí à nínú gẹ́gẹ́ ni wọn ní gbà kì ṣe gbogbo sẹ́ àti ní gbogbo sẹ́ gẹ́gẹ́ bí àlàyé àwọn àbá àbíkálẹ̀ tó ní bíbí àánú nìkan ni wò nígbà ewu nìyẹn fẹ́fẹ́ má sàrọ̀ yẹn kálífì àmà wa dé káwa rí jíde ń dájú káàdì gbọ́kẹ̀ lé pé láàrín ah, lọ́wọ́ fi kẹ́lé ọlọ́mọdà ohun ọ̀gbá níbẹ̀ ọmọ àbílá àmà ọmọ ọdí ọlọ́dà rẹ̀ àìhùn bá níjọ́ kẹwàá wá wí fún wa wọ́n lẹ́nu kan bẹ àwọn tó wá bá àwọn ará ìráàkì ní kúfàdánì so wọ́n láwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti dá àdádálẹ̀ àbíọ́kà kálẹ̀ káàmọ́ bí ó máa parẹ̀ wọ́n ní kò sí kádàrà àwọn kan bẹ níbẹ̀ lọ ara màsínà ni fún abúlé muhammed àwọn kan wá ọmọ ọmọ àjì ni wọ́n wá rìpọ́ọ̀tù fún ọmọ abúlé kí ogun ohun tí kà ń ṣẹlẹ̀ láyé kà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni kan tí ó tó kádà ara rẹ̀ bẹ́ẹ̀. àwọn àbúlé àwọn ọmọ ọmọ ọmọ wí fún wọn pé wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wò ó ní ọmọ tí wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ lọ́wọ́n àmà àdáhùn àwọn fọkọ̀ mísìlá òòdì ìdáradá wípọ̀ bẹ́ẹ̀ nìkan bá tó náwó sẹ́mi tó pọ̀ tó bí òkè orúmọdù ní góòlù fún mẹ̀lẹ́rì yóò mi bèrè pẹ́lẹ́ wọ́n ní àgbọ̀ òun kàn máa náwó sẹ́sìn ni òun ò ní ní gbàgbọ́ kádàrá àbáwọ̀ abúlé ọmọlẹ́kẹ́ wà lẹ́yìn bá ìwé ń jọ náà lọ́wọ́ pé láwọn yóò kọ̀ bá ìlú ìhò ọlọ́wọ́ sì ní gbà ẹni tí ó ti dúdú à ń rísíkì unacceptance ìṣẹ̀lẹ̀ òkè àmàlẹ́ ìdẹ́kọ̀kẹ́ lọ́wọ́. ó gbá rẹ̀ fọ́lọ́ ní òun nígbà ìkánú àyà wà pẹ̀lú náà ìlà máa ń ló ní náà mẹ́lì pẹ̀lú wọn ti fẹ́ lóòótọ́ mọ́lọ́wọ́n ọba كانوا يظنون أنهم عملوا فوجدوا العمل مردودا mọ̀tàmí láyé ọ̀gbọ̀n bíi báwọn ṣe lóòótọ́ ni ṣùgbọ́n gbà tí wọ́n fún wọn ní report card ẹ̀ẹ́dínà ló mọ̀ kún bẹ́ẹ̀ ẹ̀ẹ́dínà náà ṣẹ̀dá tó kàwé kàwé kàwé ló tún dé àwọn ah, bá fẹ́yẹn jẹ́ ọba ajé lóòótọ́ ọba ajé níbàjẹ́ tí ò lè wúlò fún ọ bẹ́ẹ̀ náà lẹni bá ti dé bí àṣìṣe kò ní wúlò fún lálẹ́ kìí àrùn yẹni anábì fi ń wí pé anábì sọ àtàlàyé bá ń fàwa rich anábì ní yẹmùrò kó nà mí nà dì ní kàná yẹmùrò kó sàhámù mí náà rọrùn ìyá wọn tí ń dáṣe ò ní wúlò fún wa wọn máa yọ kó mẹsìn bí ọ̀tá fi ń yọ kó nù wọn ìdàtà eh, ọ̀fàdàdàtà fi sí ṣùgbọ́n ní wúlò fún wọn àtọ́ náà àwọn ewu bíbíà ni pé sọ ébù hù mà rúdù náà lẹ́yìn àmàlùbọ̀ oníbíbíà iṣẹ́ rẹ̀ á dà á pé dá ìgbé ṣe irúṣẹ́ àgbèrè iṣẹ́ wa ó ní the requirement kì í ṣe wo eléyìí ní rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta. nínú àwọn evils àwọn ewu tí ń dúró de oníbẹ̀dá tí agbọ́dọ̀ fi jìnnà sí sọ ìbò ìbẹ̀dá mẹ́lónú àdáàlì láti ṣọ̀rìà ẹ̀sìn sẹ́pẹ̀lẹ̀ oníbẹ̀dá ẹ̀sìn sẹ́pẹ̀lẹ̀ oníbẹ̀dá lẹ́gbàá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n hadith àbáwá bí wọ́n rẹ̀ bí ọlọ́ta rà ánú àti hadith àbáwá ánú Malik ibn Muhammad muslim anábìrin sọ̀rọ̀ nípa Madina bíjú màdínà dé ìlú ọlá dé ìlú yìí ìlú àlùbáàkà dé wọ́n lè wá ní man àṣàdáṣà fi ha àwọn àwà fi ha mọ́ṣọ́bìta fàálẹ́ ìlà ànàtòwọ́ wọ́n mẹ́lá ìkà wọ́n náà ta àjùmáyé ẹni bá dá bíjà alẹ́ ní màdínà àbúgbà oníbíjà lálejò pẹ̀lú ká ń bọ̀ wá sí màdínà ó sì fẹ́ wá bí bíjà lọ́ọ́lẹ̀

lọ́la kó nàyè sẹ́yìn ò ti gbọ́dọ̀ dá bíbí àálẹ̀ nípínlẹ̀ àdàlù àmúnìyàn ò gbogbo kiri ládùúgbò tìyín náà ní yàrá tìyín náà tí wọn náà bá dá bíbí àtọ́gbẹ́sì bọ́lọ́wọ́n bò wà nábì tó gbé wọ́n bẹ̀ àbọ̀ ọ̀gbẹ́ni tó lẹ́gbẹ́sì míì tí èyí tó ti gbọ́dọ̀ mẹ́lì ọgbà alálejò èpè ọlọ́wọ́n bá wọ èpè àwọn aláìsàn ọba wọ kódà èpè gbogbo ẹni tí ń jẹ́ àwọn ẹ̀dá lọ́wọ́ bá wọn ilé inú àwọn ewu bídá nìyẹn o kọ́lọ́mọ́ sọ wọn lórí bídá ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ewu níbi ewu bídá àwọn àfáàní ẹni mọ́ kí ló lè sọ ibi ìbídá mọ̀ọ́ínún aláhàbìmí Islam yẹ gbọ́dọ̀ tún wá máa mọ̀ pé olúbídà láwọn wá palé ní pàtàkì jùlọ bá a bá ń palé in support fún bíbí àti ń gbé káàkiri kí ọmọ kéde ń bẹ̀sẹ̀ ọlọ́ọ̀jọ́ tó wá bẹ̀rẹ̀ ara ah, lẹ́kùn ẹ máa fẹ́ máa wúlò ní ni ó máa sọ̀sọ̀ kú sọ fẹ́ sùn ọlọ́ ẹ̀rọ alárakọ̀ alárakọ̀ tó ń ṣe òbí wá nípa òbí ní kó máa ń só ni wọ́n náà kún lọ́wọ́ láti bẹ̀sẹ̀ ọlọ́ọ̀jẹ́ ni o àá sì rí èrè gbọ́ inú hadith dáa káàkiri man awa man ahadara fiha aw awa fiha muhditha anábì sépèlé ọlọ́run sépèlé anábì sépèlé amọ̀láyíká sépèlé ẹni tó bá yẹ kó ló gba oníbíyí àlejò èèyàn ní gba ẹni tó yàn fẹ́ parí lálejò ewu bẹ níbi kárẹ́ni tí ń bẹ̀ṣẹ̀ ọlọ́run jẹ́ tí ń bẹ̀ṣẹ̀ níwá tí wọ́n ń fi tiẹ̀ pa náà súnà nábì àwọn ọmọ alẹ́ yorùbá wọ́n gbẹ́nu àdúrà tá a máa ń ṣe nínú àwọn àdúrà wọn tó gbọ́gbọ́n ní pé wọ́n mọ̀ wípé kò síbi súnà nábì bó ṣe lè lọ sókè àbí kí bíbí àtàdánì kí ó wálẹ̀ wọn wá gbàdúrà sí ọlọ́run bá wa paná abẹ́bọ ọba wa rẹ bíbí àtẹ̀yẹ́dánì ilẹ̀ lọ pé súnà nàbìgà pé súnà nàbì ò lè ga bí bíbí àtàdánì bá ga kò sí gbogbo ayé àbá ní àlùbídà àtúwọ́ sunnatu bìdání láyé bìdání àání wà láyé rùtẹ́fẹ̀ àání. البدعة والسنة الداني لا يجتمعان ولا يرتفعان بدعة السنة either of it was in every place either of it láwùjọ kan it is either you find a sunna or you find a bidà àmì èjì ò ní máa jọ dé bí ẹ kò sì ní possible káwọn méjèèjì má sí lẹ̀ bíjú sunna bá ti ń ṣiṣẹ́ tí bá ti ń ṣẹ̀mí tí bá ti ń sayé dídá ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí bídí àdá ń bẹ súnà lẹ́rí sẹ́sẹ́ àwọn àbá mi ni ọmọ pé àlèbídà ọ̀rọ̀ ọ̀fẹ́ àtúnú lè súnà ní lẹ́tí tó bá mi lù ha ìbídí àbá ti ń bẹ ní tí ó padà ṣẹlẹ̀ ní pé súnà tí ó yẹ kí ó rí ti ṣiṣẹ́ kò ní padà rí ti ṣiṣẹ́ fún abdullahi abbas ọdí ọlọ́ta aláhùnmá wọ́n ní wọ́n wípé máa yá àti ààbò wọ́n ní kò sọ́dún kan tí ó ṣẹlẹ̀ illa ahdathu fihi min al-bid'a àdídáwọn oníbẹ̀ẹ́nu tí wọ́n gbé bídíà jáde bídíà tuntun ní máa ń tara ọdún kọ̀ọ̀kan jáde báwọn kan náà ti máa ń kíló ní ẹ̀ ti máa rí bídíà kí tó ní tí wọ́n tún sọ ọdún yìí o ní tuntun ìsọkúsọ wo ni wọ́n tún gbé jáde lọ́dún yìí o ní tuntun ma min 'aamin illa wa ahdathu fihi ṣáàrù wọn ọ̀rọ̀ tí ò da ọmọ ẹ̀sìn wọ́n ti wá gbọ́rọ̀ tí ò da ọmọ ẹ̀sìn wọ̀ àmọ́ ẹ̀sìn mísìlá hàmìnà sílẹ̀ ni wọ́n fi nǹkan orílẹ̀ tí wọ́n fi tarú ẹ̀ ẹnu súnà ni bílẹ̀ àti bá ti gbé súnà kàga dídí àkàlà làbà àmàlà lẹ́jìnà bàbá ìbílẹ̀ ọdún débìlẹ̀ àkàlà súnà lápá náà ewu bídà nìyẹn kẹ́ndẹ̀lì bídà rọ́ọ̀bì àtúnì sódà nílẹ̀ sí ìjọkọ́ bílù ha wọ́n ní tá a bá ti dé bíbí àkàsókè ọ̀tọ̀mátíkálì a ti gbé sónà kan mọ́ láyédájọ́ àwọn kan àdúrà tí ó wọlé gan àwọn àdúrà tá a tún wọn ṣe láti tún ṣe tàbí láníyàn tí ló gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ bá wa rẹ bíbí àṣeyíta nílẹ̀ kọ́ ọ bá wa gbé sónà bákan náà nínú dáa tó gbọ́dọ̀ mọ̀ léwu bídà àlèébèkìdá yòfàrù ẹ̀kọ́ ọmọ táwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ ń jọ bíbí àti wọlé yìí ẹ̀yà nàbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí ò pín yẹlẹyẹlẹ báwọn mùsùlùmí ṣe rí lọ́wọ́ bá ròyìn wọn fún ọkùntum fasbahtum bi ni'matillahi ikhwana bond of brotherhood ọ̀pọ̀ gádá ní mẹ́sì lásìkò àwọn sàábé bọ́ọ̀lù yẹn lè koko nù sónà ló dé e yíká náà ti kú táwọn sàábé àwọn àgbàgbà ló bẹ̀rẹ̀ sí máa kú táwọn bíbí àgbẹ̀rẹ̀ sí máa yọ díẹ̀ díẹ̀ ní fórúkọ sọ́ọ̀tì ẹ̀kẹ́ ń sọ́ọ̀tì ní wíìtì ẹ̀kẹ́ mi náà wíìtì ní àìsàn máa yá má ti bẹ̀rẹ̀ sí máa jẹ́ jáde ọlọ́run ti mọ̀ wípé inú tí máa ń jẹ́ kí gbígbé ayẹyẹ máa ń jẹ́ káwùjọ wa kó pé yẹlẹyẹlẹ òní ká máa gbé tí ò sẹ́ sí sínú ẹ̀sìn wa. láti ilé òde ni àti láti pé ká máa gbàwé o àgbà twenty ní àti káàdì àmọ́ bí ìdá tuntun ni ẹnì kan fún fọ́ọ̀tì wa tẹ́nìkan bá dé lónìí tó bá mú fọ́ọ̀tì wa àmọ́ bó ń tàn jà. àwọn tẹ̀ ń bá àjà fún ẹni púpẹ̀ òun tó mú wa ni. àbá tí mo

èpè yẹlẹyẹlẹ ebèrèbè ọ̀gá irinṣẹ́ tó wà responsible fún ni bí ah ẹ̀ẹ́dẹ́ gbé dáadáa bí o ṣe tí o ṣe mú ẹ̀ṣẹ̀ àtẹ́jẹ́ gbé wọ̀lú ẹni problem ẹni tí tí o ṣe ẹlẹ́dẹ́ wàhálà àti sọ́dọ̀ àwọn àwọn àwọn tó fẹ́ tẹ̀sùn ní ibà yín wọ́n ní máa wò yín bẹ́ẹ̀ wọ́n ní fi yín lẹ̀ bí o bá tó wá fi yín lẹ̀ ẹ̀ máa wá jọba ẹ̀ ń jà àyíkpọ́ ẹni yé ti ń bẹ láàrin àwa mùsùlùmí in tó fà á ni wípé a ti dá dáadáa lẹ́nu ẹ̀sìn ọlọ́run fi ń pa wọn láti wípé wọn láti tẹ̀lé ọ̀ṣùbúlà ọlọ́run yẹn má tẹ̀lé àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tí ń bẹ lójú ọ̀nà táwọn èèyàn gbélé káńtì lẹ́sìn fata faruwa kọ̀bí kó à ń tẹ̀lé ìrìlì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé àwọn oríṣiríṣi àwọn ọ̀nà táwọn èèyàn gbélé ọ̀nà ọlọ́run ẹ̀ ń tẹ̀lé wọn àwọn akẹ́kọ̀ọ́ mú bí dájú tí àìgbọ́rin ní ó ti pọ̀ sí jùlọ àwọn tọ̀wọ́ náà ń jà àwọn ẹlẹ́sìn kejì lọ́hùn náà ń jà àwọn náà gbọ́ra wọn yé ṣùgbọ́n láàrin mùsùlùmí bàbá yìí pọ̀ nílùú kan lè rí ẹgbẹ́ hundred gbogbo wọn ní fídíò tí wọ́n dálẹ̀ tí wọ́n fi yàtọ̀ sẹ́gbẹ́ kejì oníkàtí wọn wá di fẹ́ǹdì tí ń bẹ tiẹ̀ wọ́n gbàgbé báyìlọ بدع من دال إنه غير بدع أنه تفرق بين الأمة ونيود الأمة responsible ẹgbẹ́ ẹni tó wà responsible sáyì ṣe tapọ̀ wa máa bíbí àní bí ènìyàn mi dáálẹ̀ ni àgbọ̀rọ̀ dáálẹ̀ ni ìgbà dáálẹ̀ adé jí èsí òsínú ẹ̀sìn agbowó mẹ́sìn ààrẹ ní ṣe pọ̀ bọ́lọ̀ ṣe fẹ́ra ewu kan sì nínú àwọn ewu tí dídá ń dálẹ̀ sáwùjọ ẹ̀rọ nínú ewu dídá especially fẹ́ ní bá ń dá dídá alẹ̀ ànàsọ́ ìbá ìgbèdà àti alẹ́ yìí wíńzẹ̀rù ha wà wíńzẹ̀rù mẹ́rin àní ìlàdí ha ọlọ́mọsíwálẹ̀ tí jẹ́ pé òun yóò fọ̀ náà náà lẹ́wọ̀n ẹni bá dá dídá alẹ̀ ẹ̀sẹ̀ ń bẹ fún òun pé pé ń tọ́lọ́ àwọn òyọ́nú sí bákan náà ẹsẹ̀ gbogbo ẹni bá wá kọ́ọ̀sì rẹ̀ ṣe ẹ̀ǹbẹ̀ fún un. Nàbà Muhammad sallallahu alayhi wa sallam náà àdéhùn gbajúmọ̀. Nàbì ni máa ń tẹ́lẹ̀ fi lè ṣe láàrin sunnatan hasanah falahu eh, falahu ajruha wa ajru man amila biha. Nígbà gbẹ̀yìn tó wà ní ẹ̀sìn tó wá tó rí báyìí rẹ̀. Kí súnmọ̀ táwọn èèyàn gbàgbé ọwọ́ rí báyìí rẹ̀ ọgbẹ́ olóde káwọn yẹn máa ṣe ẹ̀sán tó wọ́n lọ rìvá ẹ̀wù ẹ̀wọ̀n ọgbẹ̀sán rẹ̀ ẹ̀sán gbogbo ẹni bá wá tara rìvá ìvà àtẹ̀ náà máa ṣe ọgbẹ̀sán rẹ̀. ọba sàmìnà fi lè ṣe láàrin sọ̀nà tẹ̀ àmọ̀tẹ̀jì à ẹni wáyé pé súnà abú súnà wọlé súnà abú ní bídà súnà náà ní bídà ọba súnà abú ní súnà ìṣù ojú ọ̀nà ìṣù ní bídà ẹni wọ́n yẹ pé ojú ọ̀nà èṣù lọ́nà àlàálẹ̀ táwọn èèyàn wá ń dà á gbogbo ẹni bá ti gbà á lọ ní commission hmm. ẹ̀kẹ́ ṣe pé bíkẹ́ àwọn lè oríjínálì fẹ́ tó dálẹ̀ gbogbo ẹni bá tẹ̀lé ẹlòmíì ọ̀rùn yẹn pọ̀ tí wọ́n wù ọ́ nǹkan ní viewers lórí ìsọkúsọ ó yẹ kó máa dẹ́rù bá ọ ni the more of viewers lórí ìsọkúsọ the more commission you earn ó lọ sọ́wọ́n bá ìjọlá commission fún ẹ̀mí ìgbẹ́ ní ọmọ bóòtù tí a ọdẹ́ kejì wo ìwúsọ́kúsọ rẹ̀ làwọn ọdẹ́ kejì wo ẹ̀kọ́ ọmọ sunkún ní pàtàkì jùlọ pẹ̀lú ìgbọ́ wá spread across hundred k ẹ̀ tọ́lọ̀ òun òyọ́nú sí ni nígbà tí wọ́n ti òyọ́nú sí gbogbo ẹni bá fi ń tọ́ ọ̀sán ṣiṣẹ́ ọ̀ọ́dà commission àwọn ọ̀dọ̀ gbajúmọ̀ o wọ́n máa wá gba additional commission bí àwọn tó máa ń ṣe eh, multi marketing ọmọ ìdílé mú ma kẹsì pé wájú mú yàtọ̀ wọn kọ́ ọmọ kíni ọmọ máa gba commission lórí each month fẹ́ wá bẹ́ẹ̀ làwọn oníbíjì àdádáadáa alẹ́ wọn máa gba commission ẹ̀sẹ̀ lórí gbogbo ẹni tó bá fi dídí àwọn òṣìṣẹ́ àwọn afá nínú àwọn ìdásórí ní ewu bíjà òní pé oníbíjà ni ọlọ́wọ́ bò olè súnmọ́ lọ èmi lè máa ṣe bíjà àdúgbò tọ́kùn òfin fi èyàn ò lè fọ̀nà tí ó ta fọ̀nà náàbì fi súnmọ́ lọ. ọ̀nà tí yóò fi súnmọ́ lọ lọ́nà tá à náàbì gbé wá. bí máa rò bí pé yàn fẹ́ fọ̀nà míì súnmọ́ lọ lẹ́yìn tí èké sọ̀nà náà bá Muhammad sallallahu alaihi wa sallam láyà tìjáde záàlíkà al-mubtadi'u min Allah illa bu'da. Hmm. yóò máa jìnnà sọ́nà ọ̀bà àríkẹ́ lọ́sìn kẹ́nà àwọn afẹ́ẹ̀sì fi wípé mazada sọ́ọ̀hìbù lè dé dàásì amadan ilẹ̀ zada min Allah lè bọ̀ ọ̀dà. kò sí bọ́lá bídẹ́ àfẹ́lẹ̀ lóun ṣe ìgbìyànjú tó láti lè fi sọ pé òun fẹ́ súnmọ́ náà ni ó máa jìnnà sọ́dọ̀ sí i ni ó máa jìnnà sọ́dọ̀ sí i èwò ni ọlọ́run ní gbàlọ́wọ́ rẹ̀ làyàkùbọ̀lù lọ́wọ́ mímú sọ́ọ̀lù fáníwálẹ̀ ṣe kó ṣe bí díà ojúlówó ọlọ́run nígbà kódà ènìyàn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ó léwu gan o kọ́ra má fi wọn lómi bí díà ẹ má tàbí pé bí díà ni kálá fẹ́ súnmọ́ ọlọ́run lọ́nà dáàbò láti yóò gbà fẹ́ súnmọ́ ọlọ́run láti ọkà ìyẹn ṣiṣẹ kódà ìwà ń gbà mí ẹ máa ní bí díà ní wà tẹ ìwà tó wá bẹ̀rẹ̀ tó máa láwọn ọ̀rọ̀ kan ó sì bẹ̀rẹ̀ ní mùsùlùmí níwà tí àgbájú ò fọwọ́ sí wọn náà ti jẹ́ oníbídìí àánú wà náà ìwà tó wù bọ̀ lórí àárín ìbáàdà yóò gbọdà mẹ́bí àkídà yóò gbọdà mẹ́bí bẹ́ẹ̀ náà ni ìwà rẹ̀ náà gbọdà mẹ́bí sallallahu alaihi wa sallam. nínú àwọn ewu bídà téèyàn gbọdọ̀ jìnnà sí anna sahiba al-bid'a la yaridu al-hawd al-hawd abata nagba muhammad sallallahu alaihi wa sallam abata ńláńlá abata omi nígbà táwọn èèyàn ní bùkátà sómi jù jù jù èèyàn lè ní bùkátà sómi láyé tó bí ó ṣe ní bùkátà sómi ní gbangba kìíyàmà wọ́n àbá àríkẹ́lá wá fún ìrọ̀lẹ́wà Muhammad sọ̀láwà àríwọ̀sálà tó ń pọ́ ní sí ànábì àtàwọn ọmọ lẹ́yìn wọn lábàtà omi tọ́lọ́wọ́n ti máa máa pìpì ẹ àwọn oríṣiríṣi kọ́ọ̀pù tí ò sí wẹ̀ láyé sínú rè àwọn ẹni ọlọ́run àwọn oníṣúná ni wọ́n mú bẹ̀ àwọn níbi dáa tí wọ́n dá dáadáa rẹ̀ tí wọ́n ń ṣe lọ́rùn lọ́nà dáadáa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń fọwọ́ sí wọn ní mú bẹ̀rẹ̀ òǹgbẹ́ ó máa gbé wọn wọ̀ ṣẹ́rẹ́ rẹ̀ lọ. Nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ilẹ̀ áàbì wọ̀lá áàbì dáná ìṣàwọ̀bọ̀. Ǹjẹ́ àmì lẹ́yìn àlùfíàmà èé dọ̀tí ibi tó mi àbàtà mi wà tí àwọn yóò láǹfààní àti fẹ́ mu wọlé ìṣàwọ̀bẹ̀ náà á ìwọ̀n ara ti báwọn àkánú àwọn sáfẹ́ mọ́mi wọ́n á jú wọn pé ọmọ lẹ́yìn èmi làwọn jẹ́ àwọn aláṣọ wọn wá lé wọn kó bẹ́ ọ̀nà ó kò dàbà nà màá fẹ́ dìfẹ́ǹdì wọn ìyẹn lẹ́nu ibi dìfẹ́ǹdì wọn. fàákùn èyí arọ́bì wọ́n náà wọ́n mẹ́lẹ̀ wọn kó bí eré wọn àwọn ni wọn àwọn olùfọ́lọ́wọ́sì ni wọn. fọyọkọ́ọ̀lù wọ́n wá fún mi lóṣù pé innaka la tadri madha ahdathu ba'dak kò yí ọ ni títí wọ́n dáadáa lẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ àwọn ẹ̀sìn tí wọ́n máa mà láti wọ́n ṣígbẹ̀ ẹ̀ ṣígbẹ̀ ẹ̀ ẹ̀sìn ní ìbẹ̀rù sí ṣe ọ́dọ́dọ́dọ́dọ́ lọ ìmpọ́ọ̀tì ẹ̀sìn láwọn ẹ̀sìn pé ẹ̀ máa mọ́ wọn bàbá lóko láyé wọ́n ti bàmí jẹ́ ànábì ní bàbá wa wí fún mi bẹ́ẹ̀ pé bá lè ṣe lẹ́yìn àwọn ilé fàkúrú sókòtò sóòtọ́ sóòtọ́ ẹni ara bẹ́ẹ̀ ni ara ẹ̀wọ́ dàmọ̀ ẹ máa lọ ẹ lé wọn kó mi kò ní bí díẹ̀ wò ní mú mi àmì ìdọ̀sọ́lọ̀. sọ nǹkan ìmọ̀ fún ọlọ́ ta'ala wọ́n ló bí ànábì méjì ìkan bẹ́ta àmú láyé ìkan bẹ́ta àmú lálẹ́ kìyàmà wọ́n lẹ́ni ọ̀bá tó rí táyé mú kò lè yí tàbí kìyàmà wọ́n ló ní àbàtà omi ànábì ká fẹ́ mú láyé ní súnà lẹ́yìn. ẹni ọba ti mu súnà nàbì láyé kò lè rọ́ọ̀mù láti yá ma tọ́ba wù ọ́ kọ́ ọbẹ̀ mu nù ọ́ àbáta omi ànágbà Muhammad sallallahu alaihi wa sallam láti kìyà ma ayé lọ́ọ́ ti máa mú pẹ̀lú pé ọ́ jù kó súnà ẹni báyìí ní bí mo ń ṣe ọ́ sí ní jíjẹ ní mímu ní níná ní nílò ní ṣòwò ní wíwọ̀ ní ṣíṣe ìyàwó ní túkọ̀ ìyàwó gbogbo àlámà ní ìgbésí ayé wa jẹ́ kí lànà nábì ní kó wù ọ́ jẹ́ kí lànà nábì ní kí ó wù ọ́ inú ewu bídà kọ́lá máa ṣe ẹrú bídà ẹ̀nà sọ́ọ́ ní báyìí bídà ìyá ìlùkọ́ òzòlá fi dúnìyà wal akhirah. a máa fi ní rándọ̀ kùsà. a máa fi ní rándọ̀ kùsà tí a bá fi mọ́ bí dáa níṣẹ́ ìyẹpẹrẹ ní ó jẹ tiẹ̀ láyé ẹ̀yìn náà ìwé lómi ń bẹ ìyẹ káwọn èèyàn máa pa lẹ́nu ó dàgbà àwọn èèyàn ó ti yàn ó yẹ káwọn èèyàn fi ìjágbàlagbà rẹ̀ palé ó tó lóun kéwú díẹ̀ ẹ káwọn èèyàn fi kó náà tiẹ̀ kéwú dábí palé nígbà tó mọ́ bí dáa láyé nǹkan ọmọ inú ẹ̀ ní ọmọ tí wọ́n dùn fún ọmọ inú ẹ̀ ọmọ tó bí ó yà mú tó bá yára bí ma ga ni bí ọmọ ọmọ rẹ̀ ń gbà ní ọmọ wa ní bẹ́ẹ̀ náà nítorí ọmọ tó bẹ́ẹ̀ nígbà tí o déédé pẹ̀lú ọlọ àtàyè lórí méjì àwọn ti máa yẹ pẹ́rẹ́ ìdí ìdí lè jẹ́ àpẹẹrẹ kò ní àpẹẹrẹ lórí wọn náà ọ̀pọ̀lọ́ lé ọ̀pá nàbẹ̀rẹ̀ kàzá yá da ara wà ọ̀bẹ́ máa ṣe mo mọ jù mo mọ jù fọ́lọ́ fànàbì ọ̀wà pàdé ti ń jẹ́ ìyẹpẹrẹ láyé lálùkì yá àmà náà oníbèjì àwọn pàdé rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́mọba àti ọ̀nà yọ̀mọ̀ tẹ̀síwájú ojú òun yọ̀mọ̀ tẹ̀síwájú ojú òun ni wọ́n tẹ̀síwájú ojú yóò ní lálùkì yá àmà yẹn ojú méjì ní bẹ́ẹ̀ àwọn ojú tí ó dùn tí ó dùn orí ojú ojú alùsùn náà nàbì ti sàdúrà fún wọn gbogbo ẹni bá ti gbé súnà lọ́wọ́ nàbì ti sàdúrà kọ́ lọ́njẹ́ kó dùn wọn dùn orí bí ò bá fà náṣọ́nálì bí bá ní súnà náà ó fi mẹ́lẹ̀ tí tí wọ́n wá fáìn kò fi náà ní kò fáìn kí wọ́n wá fún àwọn ẹ̀sìn ti lọ àyìnbá mi àtọ́ ibùdó àbí ọ̀bá àyìnbá mi tábì ẹ̀yìn ara maka ni wọn afa maka ni wọn wọn ń yàn afa yìí wọn léyìn àdúdú ni wọn wọn láfọjú ni wọn wọn léyìn wọn ti yọ wọn lẹsẹ wọn ò sí wọn lọ wọn ti rọ gbogbo àwọn àmì náà ọba àrèké ọlá pé sí wọn láyà ṣùgbọ́n nítorí lóòrò sóòlù náà gbogbo ayé wa di òkú máa ké lọ́dọ̀ wa wọn ya ti wó wa máa wá tán yàrá bí ìpè malẹ̀ sunna ló tan ìmalẹ̀ sí wọn lójú. ẹ wọn níbi díẹ̀ ń ṣe àtàyè lójú lójú rádaràdá kó máa gbogbo ayé máa fẹ́ nú sunna wa sunna wal jama'a. وتسود وجوه أهل البدعة والفرقة ojú oní súnà tó dún lórí ìjọba àwọn sàábé ni ó máa dùn wọ́n rí ojú oní bí díẹ̀ ẹ̀ẹ́ bí báyìí ẹ̀fẹ́ lọ sùn padà ní kí ni mo rí sí àjẹmẹ́lẹ́ ojú wọn dúdú ní àyè rí máa ń lẹ ọlọ́run lára wọn kọ́nà má ti wá bẹ̀ wò tó bí díẹ̀ pọ̀ àyè kátá díẹ̀ ká kàyí abẹ́rẹ́ ọ̀kọ́lọ́run kó ṣe láǹfààní fún wa táàbì tẹ pa má súnà. tá a jìnà sí gbogbo ohun tí bá ti jẹ́ bídà ó kéré ni ó jìnà ni ó pọ̀ ni kò pọ̀ ni kọ́dà bídíà tó lè mú yàn kó náà ṣe ni àbí tí ò lè mú yàn kó náà ṣe ni gbogbo ẹ̀ náà ni a jìnà sí ẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ó bá wa rẹ̀ bídíà àti ìdánilẹ̀ ó bá wa tó tún ní àdàbà Muhammad ó bá wa gbé ìjà هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Ah, jazakumullahu khairan. A kí àwọn ṣẹ́kù wa ẹ kú ìgbìyànjú látàárọ̀. Kọ́lọ́nkọ́ bá ní san yín ẹ̀san lọ́rẹ. Ah, fún ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá káàkiri àgbálá ayé, wọ́n ti bá wa sọ̀rọ̀ lórí ìtumọ̀ bídà àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu tí ó wà màá kàn mú díẹ̀ bẹ́ẹ̀ ní ṣókíṣókí kẹ bá wa dáhùn ẹ̀ torí àsìkò tó bí mẹ́rin márùn-ún báyìí. sọ aláwọ̀kọ́ ni pé àwọn kan ń béèrè láti amẹ́ríkà pé ǹjẹ́ nǹkan kan ti ẹ̀ ń bẹ tí ó ń jẹ́ bid'atun hasana wọ́n dẹ̀ ṣe hikaya sí bí Khalifa Umar wọ́n ṣe ṣe ọ̀rọ̀ tàrọ́wì pé bóyá ẹ mọ̀ pé bóyá tẹ bá dẹ̀ ṣe bá ìbádẹ́tùn jẹ́ bíd'atun hasana so wọ́n káṣá sọ pé kẹbá ni kó méjèèjì pọ̀ kí làgbọ́ yìí tó yẹ ká gbọ́ lórí mọ́sálà yẹn ṣé bídíà tó dá wà. Nàbà Mùhàmmad sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n kullu bid'atin dalalah. Ṣé gbogbo bídíà ànàmú? Ṣé afẹ́wà ṣe lé pé ṣé a rí hunaka dalalatun hasana? Ṣé ànà dáadáa wà? Ṣé ó ṣùgbọ́n ilé ó sọnù dáadáa? Kò sí ní so gbogbo àná náà òun náà ní èyí tí ò dá ní pàtàkì àti jùlọ tábà wá sí ìtumọ̀ tá a fún bídà ká sin lọ́run lọ́nà tá a nábì ògbà fi sin lọ kò sí ìsin lọ́run kan lọ́nà tá a nábì fi gbà sin lọ́run tí ò wá dà kò rẹ̀ dànù. rọ́ọ̀lì àwọn afáwọn àgbà ọmọdé ní ọ̀tọ́ ọmọdé ọlọ́ta ara àmọ̀ òdú wọn nígbà tí wọ́n kí tàràwí ní ọjọ́ kẹta lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n kí tàràwí lásìkò wọn. àwọn ènìyàn ìmọ̀ hàdìhì lákọ̀ọ́kọ́ náà pé ntí àfáàwà ọmọọ̀gbìn kàtọ́ọ̀bù tí wọ́n ṣe sétàrà wí ẹja wo tébílẹ̀ àní lábẹ́ àgbọ̀yé wa àní ntí ń jẹ́ bíbí àní ká ṣe náà lọ́nà tí ànábì òfin ṣe náà ṣé tàràwí tí wọ́n kí ní jàmá lásìkò wa ọmọọ̀gbìn kàtọ́ọ̀bù tí ànábì ò kí ń jàmá rí a ànábì kí ń jàmá kìí ṣe ẹ̀ka kìí ṣe kejì ẹ̀ka kìí ṣe ẹ̀ka ìwádìí

bẹ̀rẹ̀ sí máa kí tàràwí ní jàmá lákọ̀ọ́kọ́ àwọn èèyàn díẹ̀ ló wà bẹ́ẹ̀. àwọn tí wọ́n kí òun bọ̀dá lábẹ́ yìí wọ́n lọ sọ fáwọn èèyàn lé ọjọ́ kejì máa fi tó kún un tẹ́lẹ̀ lọ. ọjọ́ kẹta àwọn èèyàn tó wá mẹ́rin wá ń bẹ̀rù pé kankan yẹn máa wà á rò bíi pé tàràwí yìí náà jẹ́ ọ̀rọ̀ yẹn bí àwọn ohun yòókù. ìlànà ìwà stọ̀pù fún wa kí ń jẹ wọ́n stọ̀pù. láti sọ for the whole of the time of wọn kí tàràwì ń jẹ àgbà lásìkò ọba kò sùdík wọn lọ dábò mọ dájú ẹkẹ ni. níbẹ̀rẹ̀ khalifa fáwọn ọlọ́run fàtàgùn náà wọ́n yẹn sábà kí ní jàmbá. ó wà dé pé oníkálukú mọ̀ wọ́n wọ́n fẹ́lá sí eléyò kìjẹ eléyò kìjẹ ó máa wájà bí akáfẹ́ kan kó oyin jọ tí màmú ká máa lídè yín. wọ́n kó wọn jọ wọ́n á sí màmú wọn lídì wa. wọ́n wá pé wọ́n pariwo lé wọn lórí má pé ní ó wá mú wọn ojú abẹ́rẹ́ yóò wá dá lóbi ń tẹ́lẹ̀ ń ṣe ládàá kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. so ní ẹ̀mọ́tò lè dé dàá tí àfáwọn mẹ́rin sọ bíbẹ́ àmì lọ́gọ̀ bí ìyá lédè but this innovation kọ ẹni tó sá gba àwọn nínú khalifa ń wò ṣe bẹ́ẹ̀. láyé àdébà Muhammad sàlámì náà yẹn ìmáàmù tí ó máa kí wọn fún wa kò yẹn lẹ́sìn so ilé ìtumọ̀ lè kéde bíbẹ́ tí à ń sọ mẹ́sìn abẹ́yẹ̀ tàṣíkàtì àṣùwọ̀n pé tàràwì ń jà máa rí anábì ti ta wá láti pé ní tóun bá ṣe àti táwọn kólà fáwọn ọ̀ṣìdún náà bá ṣe lẹ́yìn ọ̀ká tẹ̀lé bàìbẹ́ kìí ṣe bíbí ó ti ẹ̀ka ṣe àdúrà pé ọlọ́run àtọ́rù gan ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ wíìlì wa àyìnàlàwú sónàtẹ́ yẹ́jìmọ̀ ayòtára ààrẹ tó náà bá dá súnà mú wa tó mú nǹkan tí a ṣe àyíká náà fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan à ní pẹ̀lú àgbẹ̀lẹ̀ ìtàsí ànábì ti ṣe ṣùgbídà kò sí bídà tó ń hàbàdà léyìí tó tẹ́wọ̀n jù inú ọ̀rọ̀ táwọn àfáàní lórí ẹ̀ ọlọ́ ah, ìbéèrè mi wá láti ah, nàìjíríà lọ́dọ̀ wa so wọ́n ní ṣé àyè wà nínú ẹ̀sìn láti máa kí ìrun ásámú tàrọ́wì ní mẹ́rin mẹ́rin gẹ́gẹ́ bí ṣe mọ̀ pé tí ó dàbí gbogbo gbajúmọ̀ náà ni pé masina masina masina so wọ́n ní kẹ bá wọn ṣàlàyé ẹ̀ pé ṣe àtẹ́lẹ̀ kí ní mẹ́rin mẹ́rin instead of two rakat now. ìpìlẹ̀ náà ni pé tàbàwí ìwà tí a ń kí tí ń jẹ́ ìrun òru tá a máa ń kí lẹ́yìn ẹ̀ṣà ìpìlẹ̀ ni pé méjì méjì ni nabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n salatu al-layli masna masna wa idha khashiya ahadukum as fẹ̀lẹ̀ yóò tẹ̀lé wàhídà méjì méjì ni ìrun òru tí ó kó tàràwí ìhìn náà sínú ẹ máa kí méjì ẹ sálámà ẹ kí méjì ẹ sálámà rárá pé ẹ ń bẹ̀rù kí àtúbà má wàá yọ ọmọ yín ní orí ẹ fi tètè parí ìpìlẹ̀ náà ni wọn á tún lè kí ní mẹ́rin mẹ́rin náà lẹ́yìn náà súnmọ́ ni yàrá àìsàn òbí ọlọ́ọ̀tà àlà àná nígbà tí wọ́n ń sọ̀rọ̀ Ramadan ń bẹ ní Ramadan ò sí ní o anábì ti kọjá àràkà mọ́kàlá wọ́n ní wọ́n kọ́kọ́ kí mẹ́rin ẹ̀ka. Fàlàtà àtúrì nínú wa fún Fìlìmìnà. Mẹ́rin tí wọ́n kọ́kọ́ kí òun ni ó gùn gan àlè ìdífáì bóòlù lè gùn tó ni ó da gan àlè ìdífáì bí ó lè dáa tó wọ́n wà sálámà. Wọ́n tuntun mẹ́rin míì wọ́n sálámà lẹ́yìn ìgbà wọ́n sẹ̀ wá ṣe bí ṣèlè wọn so súnà fa ìgbà kí á kí mẹ́rin náà asálámà mẹ́rin náà asálámà bá fi lè kí méjì náà kí asálámà wallahu a'lam. Eh, jazakumullahu khairan assalamu alaikum èyí tí a fi káàdì ètò náà lẹ́lẹ́ ni òun náà ni ìbéèrè kan tó tún wọlé tí wọ́n sọ pé ìmáàmù ti ń kí tàràwí lọ́wọ́ náà ti ń kí asámú lọ́wọ́ so nínú àwọn ẹrú ọlọ́run á wọlé tí àwọn òjẹ̀ tí kì í ṣáà ń tiwọn so àwọn wá wò pé ǹjẹ́ àwọn lè darapọ̀ mọ́ tàràwì pẹ̀lú àníyàn ìṣáì pé bóyá nígbà tí ìmáàmù bá sálámà ti wọn àwọn kan dìde wọn ó kí méjì yòókù láì ní sọ̀rọ̀ àbí káwọn dá títí wọn kí ni eh, èyí tí mo fẹ́ fi mú mọ́ kí máa òun náà ni pé wọ́n ní àwọn oníbídíà ṣé wọ́n tẹ̀ ṣé nǹkan kan lè mú wọn tí wọ́n tẹ̀ fi ráyè jẹun náà láwọn bá wọ̀ ká mú ìrìn. níbèrè àkọ́kọ́ àwọn mọ́sálásí wọ́n ti ń pàdé pé ẹ̀ṣẹ́ àtàwọn kí tàwáwé sáàlì ni wọn ní tàwáwé pẹ̀lú àmì ẹ̀fà fẹ́ kí ẹ̀ṣẹ́ kákí méjì wa kásálámà tí jẹ́ kí bá jẹ́ kí ìmáàmù yẹn fọ́ méjì ní òkè. àbílẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí mẹ́rin kẹ́ máa sọ ayé ẹ̀ka wá fi mẹ́rin ṣe ẹ̀ṣẹ́ ó tán pẹ̀lú ògbọ́lọ̀ wọn kí a fi bẹ̀rẹ̀ jẹ́ gbogbo yẹjúzù tìmáàmù alimọ̀fẹ́lìdì kọ́lìfà alimọ̀tàdáfẹ́ àwọn afáà ní kò sábà ó fẹ́ni tí ó fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀yà kó jẹ́ máa mú fún ẹni tí ń kí náà fílà kò sábà ó bẹ̀. ṣùgbọ́n ìrẹ̀lẹ̀ àkejì ní pé ṣé oníbídìí àwọn àlùjànnà ọlọ́wọ̀ àlùjànnà ọlọ́run ilé gbogbo mòmìnir bí mi ọlọ́run ti jẹ́ ilé gbogbo kẹfẹ́ lọ́lọ́run mọ́ṣẹ́wá ní mòmìnir ẹni máa fi bídíà ní bídíà tó yọ ọkọ òun ẹsùn bídíà mi ìyẹn lè ṣe é pé ní òun yẹ kó ni ó bá kú lórí ẹ tí òtún bá kò lè rà lìjẹ náà lọ́wọ́ tó kò kú ní mùsùlùmí ó kú ní ni ní bídíà táwọn ọ̀nà sọ́ọ́ láti ètò wọn àìgbà pé mẹ́ta lọ́lọ́ ní lórí ni abẹ́nìkan tiẹ̀ ní náà láàrin mùmí nígbà náà wọ́n bá òun náà pé ọlọ́run gbà fẹ́ lọ́wọ́ wa kí ọlọ́run tó lè dìsáìnì bó la yóò ṣe rí mu ní bá níwà ní ọkà yìí ó ti dé kékeré àbíkẹ́lẹ́ mi nígbàgbọ́ pé àbọ́lọ̀ wọn bá ti lè gbìyàn lọ́mọ lọ́run lè pààyàn náà ní sàárè díndín sàárè kan àìlọ́tọ́ ọmọ lọ́wọ́ yẹ àìlọ́wọ́ kí ẹ má kúrò wọ́n àwọn lè ń bẹ̀rẹ̀ láti ọkà rẹ̀ mí tí ẹ má níwà ní ọkà yìí bíbí àwọn kúrò ní bíbí àwọn ìfẹ́rẹ́ ò bíbí àtọ́ lè múlẹ̀ kúrò mùsùlùmù tí ẹ bá kúrò lẹ̀ tí ó ń tọ́ wọn òpin mùsùlùmù tí bíbá yẹn ò yọ kúrò ní ìjẹ́ mùsùlùmí gbogbo bíbá tí bíbá yẹn ò yọ kúrò ní ìbẹ́ ìjẹ́ mùsùlùmí alákàmbẹ́ lọ́mọ kọ́lọ́mọ bínú sí mi bọ́lọ́mọ bá ṣàbò ṣàmójúkú òfin yóò wọ̀ náírà ọlọ́mọ ìlú ṣàmójúkú òfin kọ́ wà jẹ́ náà torí bíbá akọ́ ní pàtàkì jùlọ etí ẹ bá ṣe ìdólé ìgbéyàwó nù ẹ̀sìn so mímbà bí màá sí náà ni ẹ̀sẹ̀ ni ó kà ó kà lágbára dàwọn ẹ̀sẹ̀ náà mà lọ́nìí sòdí yìí ní àfihàn wa alùsùnà jama ni pé ẹni bá kú lórí ẹ̀jẹ̀ tí ò tú bá rí lórí fìlìmọ̀ṣíà lábẹ́ bó ti wù mí ọlọ́run ní òun abẹ́ ìṣẹ́ àìsàn àmàhún báwọn ọlọ́run lè fi àjẹ́ pé ń tọ́ ṣe yí mo ní ọmọ ṣe ọtí wọ́n ń ṣe àáfà àyìnbó àdìkọ́lọ̀ ìjẹ́nà bó sì wọ́n ọlọ́run sáà ojú kó ló fi ìmọ̀ ọ̀jẹ́nà yìí tó ń tọ́ wọn bá túbá tó bá túbá lórí ẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run á ní ìtàn náà pé ọlọ́run ó gbàgbé ìjọsẹ̀ lọ́wọ́ fi wọ ọ̀jẹ́nà nígbà tí bídíà rẹ̀ bá ti jẹ́ kó náà sàn. Náà, Jazakumullahu khairan, ah, ẹ ṣeun adúpẹ́ ah, àwọn àfáwà lẹ́ni, àwọn náà ní Sheikh Habibullah Jumaat, àwọn ni Mùdírù ah, ilé kéwù Darul Qur'an al-Karim ní eh, Ìkòròdú. Àwọn àfáwà kọ́mọ́ kéwù ni wọ́n, àfáwà náà ni wọ́n jẹ́ <laughs> kọ́lọ́n bá ní lọ́rẹ̀ ni wọ́n lórí dáadáa. Ẹ̀yin ẹ̀yẹn wa, a kí ẹkú àtàárọ̀ tí ẹ ti ń bá wa àgbọ́ ètò wa pẹ̀lú ògo ọlọ́run lọ́la a ó tún tẹ̀síwájú tí a tún máa gbé àwọn afáàmì wa ní orí ètò yín ètò wa àdúpẹ́ fún ọlọ́run ọba tí ó jẹ́ kí ètò tí ò ní kí a rí mú wá sí òpin lẹ́yìn àtàlàfíà kí ọlọ́run kí ó mọ́kọ̀ àtúnrí kọ́lọ́n jẹ́ àpàdé lẹ́yìn àtàlàfíà wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh